Música fún ọjọ́ ìbí ọdún márùndínláàádọ́rùn. ẹ kálẹ́ ẹ kú iṣẹ́ òní olúwakẹ́mi ọ̀run ṣèlú síkírù ní orúkọ tèmi ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ àkọsílẹ̀ òǹkà àwọn èèyàn tó ń lo ẹ̀rọ ayélujára lórílẹ̀‐èdè nàìjíríà lọ́dún 2022 ni àwọn onímọ̀ ti ní ó ti wà ní mílíọ̀nù mọ́kànlélọ́gọ́rin nígbà tí wọ́n fi múlẹ̀ pé òǹkà náà yóò tó gbéra lọ àádọ́rùn-ún ó lé díẹ̀ mílíọ̀nù èèyàn lọ́dún 2023 tó ń lo ìjọ tó ń lo ẹ̀rọ ayélujára ìjọba àpapọ̀ wá ní àwọn kò ní fi ohunkóhun sílẹ̀ láti dáàbò bo gbogbo àwọn èèyàn tó ń lo ìtàkùn ayélujára pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ìgbìmọ̀ ìṣàkóso ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló bójú wo ìdáàbòbò àwọn aráàlú lórí ayélujára àti àwọn àwọn àgbékalẹ̀ mìíràn gbogbo ní ẹ̀ka ìjọba gbogbo níbi ìjókòó wọn lónìí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilé wa ti pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ elétò ààbò láti wá gbòó dẹ́kun fún àwọn òǹtà epo bẹtiró lọ́nà ìbàjẹ́ àti àwọn ènìyàn mìíràn tí ń ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà èyí tí ó ń ṣe okùnfà ọ̀wọ́n gógó epo èyí tí ó ń kojú ilẹ̀ nàìjíríà fún àìmọye oṣù sẹ́yìn bákan náà ni ìjókòó ilé ìgbìmọ̀ asòfin náà kàn nípa fún ìgbìmọ̀ alẹ́bẹ̀ ṣékélé tí ó ń rí sí ọ̀rọ̀ epo bẹtiró láti ṣe ìwádìí ní kíkún lẹ́yìn èyí ni wọ́n pàṣẹ fún àjọ tí ọ̀rọ̀ kàn láti fi ojú ba ilé ìgbìmọ̀ aṣòfin lórí ipa kan tí ọ̀gbẹ́ni lékè abéjídé pé ilé ìgbìmọ̀ aṣòfin náà fẹ́ kí àjọ Nigeria National Petrol Company limited tí ó jẹ́ ẹ̀ka ìjọba kan ṣoṣo tí aró lágbára láti gbé epo bẹtiró wọlé láti ilẹ̀ òkèrè láti wá òpin sí ìpèníjà náà láìpẹ́ àwọn aṣòfin tún fi ẹnu kò wípé pẹ̀lú sísan owó orí ìdíyelé epo bẹtiró láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ síbẹ̀ àwọn màdàrú ẹ̀dá kan ṣì ń dojú akitiyan ìjọba bolẹ̀ èyí tí ó sì ń fa ìpèníjà ńlá fún àwọn ènìyàn lórílẹ̀ nàìjíríà àjọ tí ó ń rí sí ìgbógun ti egbògi olóró ìyẹn NDLEA ti kéde wípé àwọn wá ọ̀gbẹ́ni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àró Adérìndé fún ẹ̀sùn kíkó kíkó kópa nínú gbígbé egbògi olóró afurasí ọ̀daràn ọ̀hún ni ìròyìn sọ wípé àjọ NDLEA dá sílẹ̀ lẹ́yìn tí wọ́n ti rọ́wọ́ tó nínú ọdún tí ó kọjá lórí ẹ̀sùn wípé wọ́n ká egbògi olóró ọlọ́kẹ́ àìmọye kílógíráàmù mọ́ lọ́wọ́ èyí tí ó fẹ́ gbé lọ sí orílẹ̀-èdè Netherlands ẹ̀wẹ̀ afurasí ọ̀daràn ọ̀hún ní ìròyìn sọ wípé ó ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn níbẹ̀rẹ̀ oṣù yìí ní ìlú Àbújá níbi tí ó ti sọ wípé irọ́ pátá gbà ni àjọ NDLEA pa mọ́ òun wípé òun kò lọ́wọ́ nínú ìwà gbígbé egbògi olóró kankankan ẹgbẹ́ òṣèlú APM ti bẹ̀bẹ̀ fún ìdìbò fún àwọn adíje rẹ̀ káàkiri ìpínlẹ̀ Ògùn nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lóṣù tó ń bọ̀ ó rawọ́ ẹ̀bẹ̀ náà ní ìfilọ́lẹ̀ ìpolongo ìbò ẹgbẹ́ APM fún adíje fún ipò ẹkùn ìdìbò Yewa Ìpókíà ìyẹn Kọ́láwọlé Mọ́bọ́lọ́run dúró Lawal adíje fún ẹgbẹ́ òṣèlú APC aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ládéládé àwọn olórí ẹ̀sìn àti olórí agbègbè gbogbo nípínlẹ̀ Ògùn láti dìbò fún ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò tó ń bọ̀ fún àjọ fún ọjọ́ iwájú rere àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn wa ọ̀la ó pe ìpè náà lákòókò tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn nílùú Abẹ́òkúta akọ̀ròyìn wa Yẹmí Dalemọ̀ ló mú ìròyìn náà bọ̀ ohun ìròyìn náà pọ̀ lọ́wọ́ a ó mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wá nínú ìròyìn wa tó ń bọ̀ olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí olóyè olùṣègùn ọbásanjọ́ ní ọ̀kan lára àwọn tí wọ́n kọ́kọ́ ṣe àbẹ̀wò ẹkú oríire sí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ògùn àti ẹni tí ó jẹ́ aṣòfin àgbà tó ń ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn Ìbíkúnlé Amósùn bí ó ti sàmì àyájọ́ ọjọ́ ìbí rẹ̀ tí ìgbìmọ̀ mùsùlùmí Ẹ̀gbá sì ṣètò àdúrà fún un pẹ̀lú akọ̀ròyìn wa lẹ́kan àgbọ̀ndẹ ló mú ìròyìn bọ̀ wípé ìmáàmù ìlú ẹ̀gbá sadat bàǹgbọ́lá ló léwájú ìgbìmọ̀ mùsùlùmí náà àwọn máa ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wá nínú ìròyìn wa tó ń bọ̀ adíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ àsìyà ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC amòfin Bíyì Ọ̀tẹ́gbẹ̀yẹ ti bá ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa tí ó ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn aṣòfin àgbà Ìbíkúnlẹ̀ Amósùnyọ̀ lórí ọjọ́ ìbí rẹ̀ ti ọdún márùndínláàádọ́rin ó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àmì aṣíwájú rere nínú àtẹ̀jáde ìkíni tí ẹ̀ka ìròyìn adíje náà fi síta ọ̀tẹ́gbẹ̀yẹ sọ wípé òun ti ka òun ti kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ jíjẹ́ aṣíwájú rere láti ọwọ́ aṣòfin Amósùn tí ó sì mú kí ìgbé ayé ìrọ̀rùn dé bá ọ̀pọ̀ ènìyàn ó tẹ̀síwájú ó ní Amósùn jẹ́ àwòkọ́ṣe rere tí ó yẹ kí ọ̀pọ̀ ṣe àmúlò ọgbọ́n àtinúdá rẹ̀ ọ̀tẹ́gbẹ̀yẹ wá gba ládùúrà sí ọlọ́run wípé kí èdùmàrè kí ó fi ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àti ẹ̀mí gígùn jíǹkì ọlọ́jọ́ ìbí náà kí ó túbọ̀ lè sin orílẹ̀-èdè nàìjíríà síwájú sí i. tó ìròyìn wa fún ti àṣálàyé kò ní jùbá ìlọ ẹ pàdé wa fún àkọ́tún ìròyìn ní aago kan sọ́ọ̀lẹ̀ àti aago méje àṣálẹ́ títí ìgbà náà òun rè lásán ó dàárọ̀ ẹ ṣé tẹ̀ ń darapọ̀ mọ́ wa.